والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين علي أوانتيات كاسواجي من آداب الطعام التي أمر بها الرسول صلى الله عليه وسلم لعق ما تبقى من الطعام على الأصابع ولا رنوا أو يقا أنجدجه كان نبي قاسره صلى الله عليه وسلم ونبي من يباجون ntọ́ bá sẹ́kù nínú oúnjẹ tó yí ìka rẹ̀ má lọ fọ́ dànù ara sínú lànà nẹ́bì ní ká lá ìka ọwọ́ wa oúnjẹ tó kù ń bẹ òkú ń bẹ ká tó wá nọwọ́ àbí ká tó fọ ọwọ́ wa dànù ká tó fọ epo kú lọ́wọ́. wasaltu ma baqiya min at-ta'ami fil ina bàbá wí tọwọ́ ètò sẹ́kùn náà ara súnà nẹ́bì náà ni má dà nǹkan kan ló fò ètò ọ̀sẹ̀kùn abọ́hùn náà gbàjọ ọ̀gbẹ́ àwọn ẹlòmíì ò rí èyí tó tó báwọn àwọn ò jẹ́ tí wọ́n fi lọ́ọ́ sùn gbogbo ẹ̀kọ́ tá nàbí nǹkan àná sallallahu alaihi وكان من هديه صلى الله عليه وسلم الأكل بثلاث أصابع إن انتيات بان سنة نبينا sallallahu alaihi wasallam onípa nàbí a máa fi ìka mẹ́ta jẹun kíni tó máa fi ìka mẹ́ta jẹun ń túmọ̀ pé díẹ̀ díẹ̀ là á máa jẹun ìka mẹ́ta tí wọ́n là nàbí máa fi jẹun òun ní àtàǹpàkò àti èyí tó tẹ̀lé àti èyí tó tẹ̀lé ǹjẹ́ bá fi ẹnu ka mẹ́ta yìí bù ní òkèlè ni ní tí èso òkèlè náà ni ẹmọkẹyọ ọmọ ni wọn àyè máa jẹun wọ bíà ìdáǹdẹ́bí orí fún wa lọ sallallahu alayhi wa sallam. wa amara idha saqatat al-luqma an turfa'a wa tunazzafa wa tu'kala wa la tutrak ash-shaytan. kọ́dà ń ta nẹ́bí kọ́ wa tó pàṣẹ rẹ̀ òní pé bàbá ń jẹun lọ́wọ́ tí òkèlè táàbù àbóúnjẹ ẹ tá a fẹ́ fi sẹ́nu ọbọ̀ọ́lẹ̀ à bọ́bá ẹgbẹ́ ní tí a lè mú ìdọ̀tí tó yí tá a lè mú kó tá a sì padà tún rí jẹ àlọ́ ànábì ọ̀fẹ́ káwé sí kankan nù oúnjẹ ànábì tí wọ́n ń gbogbo eléyìí fún wa kọ́ lákàá rẹ̀ ètò kùnú abọ́ náà ọ̀jẹ́ ìkọ́dà ìtọ́ bọ́lẹ̀ tó o bá lè rí ẹ̀ rí gbà kúrò ní ibẹ̀ òtún mọ̀ jẹ́ sẹ́yìn náà wá pé kọ gbà wọn máa tiẹ̀ láàyè kí wọ́n fọwọ́ gún oúnjẹ báyìí wọ́n wá pé bóyá ẹ lọ ẹ lọ fọ kínní ẹ dànù ọmọ wa da oúnjẹ tí ẹlòmíì pé pé bọ́ bá rí inú rẹ̀ ó dùn gbá ah, òun ti jẹ́rú oúnjẹ báyìí bẹ́ẹ̀ wọn máa wá lọ dà fájà wọn máa dà fẹ́ràn máa dà fún ológbò ní ilẹ̀ wọn máa pè yàn mórí ọlọ́run yàgùn olúwa ọ̀fẹ́ ní apá o olúwa ọ̀fẹ́ kéèyàn máa yọ ayọ̀ fọ́ra o kọ́dà bọ́lọ̀ ń bá kẹ́yàn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àbọ̀bá ẹ̀kọ́ pọ̀ débi pé ẹ̀ nídà àti jẹ́ tán ẹ wà wọn tí ń bẹ nítòsí ẹ wà wọn tí ń bẹ ládùúgbò ẹ wà wọn tí ò ní torí ẹ lọ fún wọn ẹ̀sìn wa ìsìláàmù ọ̀gbà wa láyè ká máa ṣe oúnjẹ lófò gbogbo nǹkan ní ọ̀gbà ká ṣe lófò àmẹ́rẹ́ ìta ń sọ lọ́wọ́ nísìnyí òun lọ̀rọ̀ ntọ́ba lọ ń pa oúnjẹ jíjẹ alifawa àwọn àǹfààní tá a rí mú ni o ní sọmárì. al'ula alakọ̀kọ́ sèxbáàbù akele bíi sàlàdì àfọ̀bẹ̀ àti sunna ni sunna nàbì sọlọ́lá ọ̀sẹ̀lá èèyàn ọgbà ládàá bọ́ bá ṣe é ṣe pọ́ọ̀tì ànábì bọ́ bá jẹun kọ́ fọwọ́ mẹ́ta oúnjẹ àti tí a nítumọ̀ rẹ̀ ní pé díẹ̀ díẹ̀ ni ọ máa jẹ oúnjẹ májèjẹ wọ̀bí àwọ̀ ìjẹ́lẹ̀ yìí wá túmọ̀ pẹ́sẹ̀ ní bẹ́yẹn bá fọwọ́ mẹ́rin àbí márùn jẹun rárá o ẹbí òbí bá wọn kódà àwọn oúnjẹ kan bẹ bí mo ti níjò ní ìjọba ní gbàkà fi ọwọ́ mẹ́ta jẹ́ èsè wọ fọwọ́ márùn jẹ́ o èsè wọ fọwọ́ mẹ́rin jẹ́ o kọ́lá ọba ẹgbẹ́ ìdéyàn máa fọwọ́ méjì ń jẹ táwọn kan bá lé ọwọ́ méjì ni ó ṣe jẹ oúnjẹ yìí lọ́dọ̀ táwọn èsè wọ o là nẹ́bi máa ṣe lẹ́yìn bá ṣe ká nẹ́bi ṣeun pẹ̀lú àníyàn pé mo kọ́ ṣe ànẹ́bi sọ̀lọ̀ sọ̀lọ̀ ní o ní o kọ́lá bẹ́yìn òsì wá fi gbogbo ọwọ́ jẹun tó ní síbí lòun èè jẹun tẹ́tẹ̀ o kò sí nínú bídíà o ọ̀rọ̀kọ̀rọ̀ nígbẹ́ ni ọba fi bí jẹun ọ̀sẹ̀ bídíà o ọba wíyí ń wá gbádá náà ọ̀dọ́ ń o ọ̀rọ̀kọ̀rọ̀ ni o ọba pé nítorí bá nàbẹ̀ ò síbi síbi jẹun rárá o ìgbọ́kúgbọ́ ẹ̀sìn yé nu o àwọn tí ọba ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn kò sí ní o rí àwa ń wá o. agbádá wíwò èsè ìdí àwọn ànábì òṣèlú fìlà táwọn ó tún tẹ̀ sí ọgbọ ọtẹ sọtọ ọtẹ sí ibi ọba wọ ànábì òṣèlú fìlà báwọn rí dídé rẹ ṣe dédé àwọn ọ̀sẹ̀sìn di gbogbo yìí wọn ọ̀sẹ̀sìn di yìí wọn ìfi ọba ní ṣe bí a ń ṣe kínní yìí torí pé ẹ̀sìn ni o òun ló ju táàgbé a ṣe é bá nẹ́bí ti ṣe é bẹ̀lẹ́ lọ́la ọ̀sọ̀lọ̀ torí náà káfíńyàn náà fún un ìfisí bí jẹun ìfisí bí ro ọbẹ̀ àwọn míì bá débi bí wọ́n ní igi lóko tí wọ́n fi ń ro ọbẹ̀ lórí iná ọlọ́mọdé adaràn o ẹni ọba kékeré kékeré báyìí fún yín nǹkan tí ọ̀dà lókè fún yín o ẹ̀mí gbọ́ ká àfa gidi àfa gidi kan láyé anywhere in the world kọ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde lọ́mọ sàtà mọ́nà wa kò ní àbójú jẹ́yìn o ìfọwọ́ jẹun ìsíbí jẹun kò sí nínú gbogbo ẹ o. àsáàníyà ẹlẹ́ẹ̀kejì استحباب لعق الأصابع بعد الفراغ من الطعام. إنه أو أن سنة النبي صلى الله عليه وسلم òun náà ní bẹ́ẹ̀ yẹn bá jẹun tán èyí tó kù ní ìka rẹ̀ tó fi jẹun ni wọ́n dànù èyí ò ná ànábì fẹ́ kéèyàn la ọwọ́ rẹ̀ o. استحباب سلب ما تبقى من الطعام في الإناء من كان النبي صفه صلى الله عليه وسلم òun lè yí tí ọba sẹ́kù ń àbọ̀ náà má lọ fọ oúnjẹ dànù ìkẹ́ ọlọ́run ní àlùbáríkà ní níbi ilẹ̀ mẹ́fíta àlùbáríkà pọ̀ sí gbogbo oúnjẹ yín tẹ̀ ń jẹ àìrí sẹ oúnjẹ kù tó sì ṣe é jẹ bẹ́ẹ̀ bá wá lé mi ti yó mi ti yó ẹ́ pé fẹ́lò mi ìtọ́ba lè jẹ́ àmọ́ ká wá kásà pé ní akànfọwọ́ gún oúnjẹ àwa ni wọ́n lọ fọyókù dànù bọ́ bá sì lọ fẹ́ gbàjẹ kò ń jẹ fún yàn kì í ṣe tó gun tí ò lè jẹ tí wọ́n bù dédé yẹ tó lè jẹ gba àwọn ẹ̀kọ́ wọ̀nyí mùsùlùmí lónìí o ẹlòmíì ẹ̀rí ìgbélé pé ó rí oúnjẹ ọ̀fẹ́ lóde yóò wá bu gèlè tè síwájú kò wá ní ilé jẹ tán yóò wá di pé ń ṣe oúnjẹ lófo ṣíṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa ṣe nǹkan lófo olùwọ̀ ọ̀fẹ́ náà pa o ọ̀fẹ́ jẹ́ apá o. àṣà àlìsà àrọ́ọ̀bì à ẹlẹ́kẹrin. استحباب رفع اللقمة الساقطة وأكلها بعد تنظيفها قال بابا طبول النوم تانجي òkèlè ní ẹran ní ẹja ní gbogbo lẹnu ọbọlẹ a ànábi níbọ ọba lè gbọn tó yí òun dànù gbọdànù tún jẹ pẹ̀lú wọn ṣe yóò náà ní òfò àsùnà ànábi ni o. صلى الله عليه وسلم هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه